bẹ́ẹ̀ ti tóbi tó Olúwa ọlọ́run gbogbo ayé bẹ́ẹ̀ ti tóbi tó gbogbo ayé kò gbà yín gbogbo ọ̀run kò gbà yín Olúwa bẹ́ẹ̀ tóbi tó tó ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ wá yí àti ẹ̀wọ̀n tó tẹ̀dó sínú rẹ̀ torí tó fìdílẹ̀ sọ̀rọ̀ lórí òkun a ti gbé kalẹ̀ lórí ìṣàn omi ta ní ògùn orí òkè olúwa lọ tàbí ta ní òdúró níbi mímọ́ rẹ̀ bíbélì ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rẹ̀ àwọn tí ń kánà bá ògo yìí olúwa tí ó le tí ó lágbára olúwa tí ó lágbára ní ogun ẹ orí yín sókè ẹ̀yin nànà kí ọba ògo kí ó wọlé wá kánà bá ògo olúwa àwọn ọmọ ogun náà ní ọba ògo. tó eléyìí mo fi kí yín káàbọ̀ sórí ètò yìí ètò wa Ògo Ìgbàlà lórí Orísun ẹ wọn kọ́ta bá ti dé báyìí àwọn ọ̀rọ̀ Ọlọ́run máa jáde sí wa àwọn olórin ẹ̀mí òjọ̀kan mo wá kọ́kọ́ kí yín káàbọ̀ ṣe dáadáa ni mo bá yín ṣàlàáfíà lẹ́wà àwọn dáàdì nǹkan àwọn ọmọ mi nǹkan àwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi nǹkan wọn pàlàáfíà lẹ máa wà torí èmi mọ̀ pé gbogbo àwọn ọmọ parish mi lórí Ògo Ìgbàlà kò sí kankan nu yín tó máa yọ sọnù bí ọwọ́ ó ní mo ṣe kí yín káàbọ̀ ṣe dáadáa ni mo bá yín èmi mọ̀ pé dáadáa lẹ́wà lẹ́ẹ̀kan sí kò sí nǹkan tá a ṣe yín sẹ̀ lórúkọ Jésù èmi ní tí yín tòótọ́ ọmọ yín àtàtà Kẹ́hìndé Ayáfẹ́ ẹ̀ adé lónìí lórí ògo ìgbàlà láti bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n kí n tó mú wa lọ sí inú ọ̀rọ̀ ìṣítí tí èmi ní fún yín ǹjẹ́ ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ ní ìtẹ́jú ẹlòmíà ní ìsìsáyà tó ti dé gbogbo àlá máa yan Ọlọ́run lógo ṣé ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run eré ìta ajé ẹlòmíì ti jẹun ẹlòmíì ti gbapò ṣe gbé ẹlòmíì gbèsè òṣègbè ẹlòmíì ti ládùn ọ̀rọ̀ ti jáde ṣe ti wá yan ọlọ́run lógo bàbá dáadáa olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù a tó fi ṣá ogurọ́ á dàgbà má pààrọ̀ oyè bíṣọ̀pù àti àpọ́sítẹ́lì ọkàn wa arógun mátìdí olúwa àwọn olúwa bàbá wa ẹni bí ọkàn wa arúgbó ọjọ́ arúgbó ìgbàanì wọléwọlé tí ń wọnú ọpọlọ oníṣẹ́ ìyanu ìṣẹ́jú ìṣẹ́jú ẹ wò táwọn ní ká máa kí ọlọ́run yẹn àlékí tán torí pé kí ni àkìkì tán ni olúwa àwọn olúwa bàbá tó bá wa ṣe ló tó ní ká wà láyé ká wà láàyè ká wà láàyè ara wa ọlọ́run tí ò jẹ́ ká dòkú kò já sọkọ nù kò já sọmọ nù a wà láyé nàìjíríà ò dàrú ẹlòmíràn ní nàìjíríà ò dà nàìjíríà ò dà à ń jẹ à ń mu à ń wọṣọ ọlọ́run ò já ṣe àìsàn mi náà wá ń sọ ẹnikẹ́ni tó bá ti wà lórí ìdòbílẹ̀ àìsàn tó ń gbógo ìgbàlá ọlọ́run akókó e ìrètí ìrètí àti ìgbàgbọ́ kí là ń pè ní ìrètí kí là ń pè ní ìgbàgbọ́ ìrètí jẹ́ ohun tí a fi ọkàn sí àbí ohun tí a fẹ́ ṣe tí ọkàn wa wà ń bẹ̀ ìyẹn ni wípé ah bóyá ọmọ skul ni mí ni ó yẹ kí bàbá mi àti màmá mi fowó ránṣẹ́ sí mi ní ìparí oṣù ó yẹ kí oṣù tí oṣù tí gbẹnu lé kó fẹ́ lọ máa parí ṣé wọn kí n máa fọkàn sí owó yẹn ìyẹn ni wípé mò ń retí pé owó kan ń bọ̀ fún mi ẹlòmíràn máa ní à ah, dádì wọ́n ní ká sanwó skul wa àwọn bàbá yà ni farabalẹ̀ fún mi mò ń retí owó oṣù mi ìyẹn ní wípé gbogbo nǹkan kí nǹkan tá a bá fi ọkàn sí pé ó ń bọ̀ àbí pé a fẹ́ ṣe ìyẹn là ń pè ní ìrètí èwo wá là ń pè ní ìgbàgbọ́ ìjẹ́rìísí ohun tí à ń retí nǹkan tá àti ẹ̀ tí rí ṣé ọkọ àwọn kan wọn àwọn máa ní à ẹ wo àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fáwọn ọmọ wọn ọkùnrin àtàwọn ọmọ wọn obìnrin ẹlòmíì ò tiẹ̀ tí ì lóyún ṣùgbọ́n tó bá ń gbàdúrà láàárọ̀ wọn á máa dúpẹ́ fọmọ ọkùnrin wọn á máa dúpẹ́ fọmọ obìnrin wọ́n máa dúpẹ́ fún páwọn àwọn àwọn àwọn gbé oyún láyọ̀ àwọn rù láyọ̀ àwọn sọ láyọ̀ ìgbàgbọ́ nìyẹn o ìgbàgbọ́ ni à ń pè bẹ́ẹ̀ ní nǹkan tá àti ẹ̀ tí ì rí jẹ́rìí sí ohun tá à ń retí ṣèwọ̀n pé ní ìsìn táwọn ní àìwá jẹ́ ká give testimony nínú church àwọn èèyàn jáde àì bá mi yan ọlọ́run lógo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tí kì í ṣe ọlọ́run òkú ọlọ́run mú mi lọ sí ipò ìlóyún mo dẹ̀ bí láyọ̀ ẹ bá mi olúwa lógo ṣèwọ̀n pé ìjẹ́rìí sí nǹkan tó ti ṣẹlẹ̀ nìyẹn bíbélì wa sọ pé ìjẹ́rìísí ohun tí a kò tí ì rí nílé ìjọsìn ní ìsìn tí wọ́n bá ní ká wá ṣe testimony kí èèyàn kan wá jáde kó ní ẹ bá mi olúwa lógo tí o gbọ́dọ̀ mọ̀ kó ṣe ń wojú ọlọ́run fún wọn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè tí kì í ṣe ọlọ́run òkú fún àwọn ọmọ tó fún mi ọkùnrin àtobìnrin ẹ bá mi yin olúwa lógo táwọn èèyàn náà pé kí ló ń ṣe nìyí bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe bíbélì sọ pé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò tiẹ̀ tí ì rí ìyẹn ni wípé tẹ bá retí nǹkan jẹ́ ká máa fi gbàgbọ́ sí i ẹlòmíì ṣe ń wojú ọlọ́run fún mi mo máa ń fi ilé iṣẹ́ example dáadáa torí nǹkan tó ti wọ́pọ̀ nínú ayé nìsín ní ẹlòmíì ṣe ń wojú ọlọ́run fún mi pé ọlọ́run á fún òun lọ́mọkùnrin ọlọ́run á fún òun lọ́mọbìnrin ṣé ìrètí yín ṣì wà ń bẹ̀ torí ìgbà mi ta bá ń gbàdúrà àwọn kan àti àmàdáṣà wọn ní mò ń bọ̀ ọlọ́run ọba kò dé lógún ọdún tó bá jogún ọlọ́run fẹ́ dé tàdúrà wa wá gbà ẹ wo ó mà dàbí ipá dọ́gbọ́n sí ni ṣùgbọ́n ẹni tó wá lóun ò lè dúró dọ́lọ́ ní à mò ń bọ̀ ọlọ́run òdélógún ọdún wàá fẹ́ lọ dọ́gbọ́n sí tó sátani ò ní nǹkan kan tó ń ṣe fún yàn oore oore ọ̀nà ẹ̀bùrú oore oore ọ̀nà ọlọ́run ọlọ́run níjà rírò ẹ̀ torí sátani bá fún yàn ní fìlà bá akókó gborí lọ́wọ́ olú ẹ̀ bó fún ní bàtà àgbẹ̀sẹ̀ ó wá kúbi tó fẹ́ wọ̀ sí ọlọ́run ló ń ṣeré sí kìí sí ìrìgbò ìyẹn ni wípé gbogbo nǹkan tá a bá ń retí lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká fìrètí sí i tá a bá ṣe fìrètí sí ẹ jẹ́ ká fìgbàgbọ́ sí i torí pé kí ni ọlọ́run máa gbàdúrà wa ìrètí ṣe kókó kí lè ń retí lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ń retí nǹkan lọ́dọ̀ ọkọ ẹ̀ ẹlòmíì ń retí nǹkan lọ́dọ̀ ìyàwó ẹlòmíì ń retí nǹkan lọ́wọ́ olùkọ́ ẹlòmíì ń retí nǹkan lọ́wọ́ ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ ọmọ mi ń retí nǹkan lọ́wọ́ àwọn a bá ṣì wà ṣẹ́rí ẹni tí ò ní rèsì ilé ayé ilẹ̀ tó ti kú torí èmi á máa sọ nínú àwọn ọ̀rọ̀ mi pé téèyàn bá ti kú tó bá ní ẹ jẹ́ ká gbàdúrà fún èmi ò yí gbàdúrà fún òkú ẹni bá dẹ̀ gbàdúrà fún òkú èmi ìsàmì torí òun wéṣẹ̀ àdúrà ni ẹni tí kú àdúrà ò lè bá a mọ́ ó sì léètì ìyẹn ká ní iwájú tí òkú kan dojú kọ kọ́lọ́n bá tún wájú ṣe ẹ̀ wéṣẹ̀ àdúrà tẹ bá sì ń sọ pé ẹ̀yìn tó fi ilẹ̀ yẹn àwọn ọmọ àtàwọn ìyàwó ẹ̀ kọ́lọ́n bá àdúrà lẹ́gbàá yẹn ṣùgbọ́n iwájú tí èèyàn kan dojú tó kù dojú kọ ọlọ́run jọba bá wa tó wájú yẹn ṣe ọlọ́run bá wa mú èròpọ̀ ìbúburú kúrò lójú òkú ọlọ́run jọba bá wa foríjì àdúrà tí ó lè gbà yẹn gbósì táìmù yẹn èmi ìsìn sàmìíró àdúrà bá wọn ìsìn sàmìíró àdúrà bá wọn ìyẹn ni wípé bíbélì sọ wípé gbogbo àwọn tábà sì wà láyé ó ní ìrètí ń bẹ fún wa ẹ̀yin dáàdì mi àti ẹ̀yin mọ́mì mi ìrètí ń bẹ fún yín torí pé kí ni ọlọ́run sì kà yín kún àwọn alààyè ìyẹn ni wípé ọlọ́run kà yín kún àwọn tó máa tọ́lọ́run lè gbàdúrà ẹ̀ lẹ́nu mi á máa sọ ẹlòmíràn ló tiẹ̀ ti wá sóhun fẹ́ lọ bẹ́sí tọ́lùmí lambridge ah ẹ má bẹ́ẹ̀ o <laughs> ẹ má bẹ́ẹ̀ o torí pé tolúwa ẹ bá ti bẹ́ẹ̀ wọ́n ṣe ọ̀run àpáàdé gàdàgbà gàdàgbà ni bẹ́ẹ̀ ni báwo ni onígbàgbọ́ aṣọ pé òun ti rolé ayé òun pin òun ò lówó lọ́wọ́ láńlọ́ọ̀dù gbàtí láńlọ́ọ̀dù ńlé ẹ̀ńkọ́ àwọn kan gbé under the bridge ọlọ́run jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ bá rí wọn mi tó ti ń yin ọlọ́run lógo ẹ máa rò pé duplex lọ gbé àwọn tó wà lọ hospital tó tó ká ẹsẹ̀ wọn sókè nǹkan tó bá jẹ́ hospital lẹ ti ń wò mí ọlọ́run á gbé yín dìde lórúkọ jésù àwọn nǹkan tí wàá wà mọ́ṣúárì bá jẹ́ pé fẹ́ máa fún wọn lẹ́sẹ̀ láti èyí dọ̀là wọn ò ní dáhùn torí wọ́n ti dẹni àná àwọn yẹn nìkan ni ò nírètí ṣùgbọ́n ẹni tó wà lọ́sibítù ẹni wà lábẹ́ bíríìjì tí ò rí lé gbé ìrètí ń bẹ fún yín torí ilẹ̀ tó máa mọ́ yín láàárọ̀ láì tí mọ́ ó lè jẹ́ àárọ̀ lálá láàánú yẹn máa dé ó lè jẹ́ àárọ̀ lálá àdúrà yẹn máa gbà ẹ fèrètí sí i ẹlòmíràn náà mọ̀ ń gbogbo àìsàn ló kàn fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ẹ fi retí sí àdúrà yín á gbà àdúrà yín á gbà ẹ fi gbàgbọ́ sí i kí lẹ̀ ń retí lọ́dọ̀ ọlọ́run ṣọmọ lẹ̀ ń tọrọ àwọn ọmọ ológun yẹn ń bọ̀ tábàdẹ̀ ń dúró tá à ń retí nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká máa gbàdúrà wa ká máa là ká máa ṣe kó máa yanjú ẹlòmíà ní ọlọ́run ṣáà fóun lọ́mọ wọ́n ṣáà tiẹ̀ forúkọ ọmọ pé òun ọlọ́run ọmọ tákàn ṣáà tiẹ̀ làwọn lágàn kọ́kàn tiẹ̀ mọ̀ pé òun ò kì í ṣàgàn ṣé nǹkan tó yẹ ká máa bèèrè lọ́wọ́ ọlọ́run yẹn pé ọlọ́run àbí kó fún mi ní ọmọ táyà yẹn kọ́ wọ́n pàṣẹ bò wojú ọlọ́run yẹn kọ́ ni ah, ẹ bèrè wọ́n kọ́lọ́run tẹ̀ fún yín lọ́mọ tá máa dalé yín rú bólé mi ìfọwọ́ tá dalé mi rú <laughs> ọmọ gidi ni mo fẹ́ ìfọwọ́ tá dalé mi rú ẹ ọpẹ́ ọmọ tá máa ṣeré tá máa dalé rú mi ìfọwọ́ tá dalé rú torí gbogbo sátani olùfisùn ni àgbúrò máa sọ̀rọ̀ wa ká máa là kó máa yé ọlọ́run fún mi lọ́mọ gidi ọmọ tó dáa àrídùnnú ọmọ ọmọ tó ṣe é yangàn ọmọ tá a sin Jésù ọmọ tá gbóríkọ ìdílé ga ọmọ tí ò ní dojú ti iṣẹ́ ìránṣẹ́ torí àwọn olùṣọ́ àgùntàn míì wà àtàwọn pásítọ̀ míì wà àwọn ọmọ wọn ń dojú ti iṣẹ́ ìránṣẹ́ wọn tẹ́ ẹ bá rí wọn máa ní ọmọ ọmọ ọmọ ìránṣẹ́ Ọlọ́run lẹlẹlẹ ẹ wo kò wu àwọn náà bẹ́ẹ̀ o mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù tá a bá rí ọmọ kọ́mọ bẹ́ẹ̀ tó ń dojú ti iṣẹ́ ìránṣẹ́ bàbá ẹ má kúkú gbọ́wọ́lé ẹ mú agbọ́wọ́lé torí pé kí ni òun bá iṣẹ́ ìránṣẹ́ bàbá ẹ jẹ́ àbí tá a bá rí ọmọ tó kàn wù kó ṣáà wù ẹ kó má burúkọ bàbá ẹ jẹ́ tó ń ṣiṣẹ́ Ọlọ́run ọlọ́run àwọn gbọ́ wọlé torí mi gbàgbọ́ pé èṣù ló yá olúwa èlò ọlọ́run á gbọ́ wọlé e. ẹ jẹ́ ká fi ìrètí wa sọ́dọ̀ ọlọ́run ká dẹ̀ fi ìgbàgbọ́ sí i torí pé kí ni kò sí ọlọ́run yẹn ni ó ń kọ́ àwa tọ́lọ́run kò lè ṣe ó kọ́ àwa tọ́lọ́run mi kò lè ṣe òun kọ́ àwa tí jésù mi kò lè ṣe ohun gbogbo ṣíṣe olúwa tó o jẹ́ kí n dánu dúró níbí iná ká lọ sókè lọ́run ká lọ fi jó orin àti yìn ká lọ fi yan ọ̀gá ìgbọ́ ẹ̀wò tí n bá máa padà wọlé bàbá mi nínú olúwa wọ́n ti wà ní ìkàlẹ̀ láti mú ọ̀rọ̀ lọ́rùn wá fún wa ẹ má ì tí ì dìde o Ògo Ìgbàlà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ kú déédéé wòyí.